lókè tó fi tó fún Ọlọ́lọ́run lókè tó fi tó fún mi, mi ò ní pé aláwọ̀ kí n tún pẹ̀lú mi rà. Ọlọ́lọ́run lókè tó fi tó fún mi. Ẹyẹ́ké pẹ̀lú mìíràn lẹ́yìn ọlọ́run, ẹyẹ́ké pẹ̀lú mìíràn lẹ́yìn ọlọ́run. Ọba tó mayín tó mayín ọwọ́ rẹ̀ láṣẹ wà ó. Ìbọn ló lè gbọ́ ṣòro tí yóò di pẹ̀tẹ́lẹ̀ alẹ́ o èyíkí pẹ̀lú mìíràn alẹ́ yìí ọlọ́run. ẹyẹ bá wa tójú bọ̀ lé ìyá wa ẹkùn máa tójú bọ̀ lé bàbá wa hmm. nígbàkigbà tí ṣòro bá dé ẹyẹ tẹ̀sẹ̀ lè bọ̀ o nígbàkigbà tí nira bá dé ẹyẹ lọ́dọ̀ yẹ̀mí wò o ẹ̀yẹ̀bálú fa akàn tàbá aláwo. gbọ́ ta ló lè tú ta ló lè dè o àfọ́ ọlọ́run ta ló lè ṣí ta ló lè tì àpò olùwà. ojoojúmọ́ la ó sọ pé ìrẹ́ lòlù kéèpé o. ojoojúmọ́ la ó ń sọ pé ìrẹ́ lòlù gbàlá o. ìwà ara mi tẹ̀sí tún ṣẹbọ. lókè tó fi tó fún mi ọlọ́lọ́run lókè tó fi tó fún mi mi ò ní pé aláwọ̀ kì í tún pẹ̀lú mi rà ọlọ́lọ́run lókè tó fi tó fún mi. dákun máa ṣogun tájà máa lọ túbá hmm. dákun máa ṣogun awérò máa lọ jáwọ́ hmm. èyí tó wọ́n sílẹ̀ ní èyí tó so kọ́lé hmm. èyí tó dé ní tírà ní èyí tó so kọ́rùn-ún. لكم أشقاور أما قدارارا يا رحمن وشانو فوا يا رزاق وapèsè fún wa ìwọ nìkan ló lè ṣe kò tún sẹlòmíràn o dákun bá wa gbọ́ ṣòro. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anábíwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọba nábi ní àtàwọn ará lè rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àǹbẹ̀lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá fàánù ẹ̀yí wa kó láàtàrí kíámà akírawa káàbọ̀ sórí ètò àgbọ́yé Islam òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam fi wá pé man yuridillahu bihi khayran yufaqihu fid din ẹni tó wọ́n fẹ́ fẹ́ dáadáa ìmọ̀ fún lágbọ́yé ẹ̀sìn ọlọ́wọ́ bá ń bẹ̀ sànú mọ́sàfù alágbàáyé ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́wọ́ bá nínú ẹ̀kọ́ wa tí a fẹ́ kọ́ra wa lónìí òun náà ni ká máa pọ́ ọlọ́wọ́ bá ní tó nífẹ̀ẹ́ sí jùlọ ní kí ni máa dúpẹ́ fọ́lọ́wọ́ bá nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí Imam Muslim gbà wá nínú hadisi rẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam pé láàhàd ahabbu ilayhi al-madhu min Allah kò sẹ́jọ́ pé ó nífẹ̀ẹ́ kí èèyàn máa dúpẹ́ fóun ju ọlọ́run ọba lọ ọlọ́run ọba máa nífẹ̀ẹ́ kí èèyàn dúpẹ́ fóun láàhàd kò sí ohun tó ahabbu ilayhi ah, káwọn èèyàn máa yin ọlọ́run ọba kí máa dúpẹ́ ọba kò sí ohun tó nífẹ̀ẹ́ sí ju ọlọ́run ọba lọ báyìí ní tí a bẹ́ẹ̀ náà ni pé nítorí ẹ̀ náà lọ́lọ́run fi dá ọlọ́run dá wa wò láti mọ àwọn tó ń mọ̀ọ́re tó máa dúpẹ́ àti àwọn tó ń ní dúpẹ́ náà ni kò sí tọ́lọ́run fi dá wa ju ẹ̀gbẹ́mù tá a wá ṣe láti mọ àwọn tí wọ́n paasi àwọn tí wọ́n mọ̀ọ́re ọlọ́run ọba subhanahu wa ta'ala fi yé wa nù sùrọ̀ kàtúnpé sọ́tò ìnsán sùrọ̀ mìíràn pé alhata alali ìnsán xinu minadari lam yakun shay'an maskuro inna khalaqna al min nutfatin amshadin nabtalihi فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا ọlọ́run gbogbo àwọn fakọ́ọ̀tì tó ń fún wa ọpọlọ ìrìnà ìgbọ́rọ̀ tó ń fún wa yìí àwọn arinṣẹ́ kan ní láti máa lò ọwọ́n fọ́nà mọ̀ wá wàhádẹ́ iná òsèbílà ọfọ́nà ìmà ṣáàkìrà báyà jẹ́ tó mórí táwọn àdúgbò bọ́lọ́wọ́ bá àwọn kàfúrà bá jẹ́ bùtùlù ọlọ́mọ ọlọ́run bá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lọ́pọ̀lọpọ̀ àwọn orí tó ga jù tọ́lọ́ ń ṣe fẹ́dà náà ni ní mọ́tò islam wàláhì bí a ti máa tẹnu mọ́ gbogbo gbà kò sí orí tó tó orí islam òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó fi yíwa ní ọ̀rọ̀ pé ajaban li amri ìmọ̀lọ́rọ̀ mọ́mìnì mọ́mìnì gbogbo àlámàrí ọ̀rọ̀ yìí fún un إن أصابه السراء شكر فكان خير الله طلب أن يدعوك شكر يدخل الله ọmọ àpọ̀gbọ́ nǹkan agbára nǹkan làákàyè nǹkan ètò nǹkan ọlọ́run sórí fún ìwà máa tọ́rọ ọlọ́ọ̀bà fàkánà àkáyèrọ̀lá yóò máa jú ajé orí fún wọ́n ni àsáàbà òdọ̀rọ̀ tọ́lọ́bà fi nira kan aburú ṣẹlẹ̀ sí sọ́bàrà yóò ṣe sùúrù fàkánà àkáyèrọ̀lá onótùmọ̀ ajé orí fún mi gbogbo alámàrí rẹ̀ oore ní kúlù amúrò ọ̀káyọ̀ tó lọ́wọ́ fi dáadáa kan kò ní ìrọ̀pọ̀ gbóhùn ni kò ní mọ̀pọ̀ ah, ìmọ̀ òun ni ètò ah, òun ni mọ̀pọ̀ lọ́wọ́ ló ṣe fóun tí gbogbo gọ́mọ̀ pé la hawla wala quwwata illa billah ọlọ́wọ́ adúpẹ́ lórí àwọn orí tó ṣe fún wa orí tó lọ́wọ́ ṣe fún wa pọ̀ níta ń bẹ lọ́wọ́ bá fún ọlọ́wọ́ ní kó rí bá a ti ń fẹ́ ah, ọlọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọlọ́wọ́ mọ́sá àṣàlékún orí náà fún ọlọ́wọ́ bá oore náà kọ ajúkọ kárí ẹnì kọ̀ọ̀kan ti wa náà aláǹkọ oore àwọn tí wọ́n fẹ́ yàn sí primary ẹ mọ̀ lọ pé ah, àfáà tó ń ṣòṣèlú dandan ní ká ṣòṣèlú mùsùlùmí dáadáa dáadáa yóò ṣe òṣèlú nítorí pé kí ni ètò ògbésí ayé ni ètò ògbésí ayé ni mùsùlùmí dáadáa ọlọ́run fi yé wa pé kúl inna salati wa nusuki wa mahayaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu وبذلك أمرت وأنا أول المسلمين قل إن الصلاة سكوية متمنكي إنه أبي ونسكي أولا تمون دببو ولا تمون سبسي ومحيايا ìsẹ̀mí ọmọ ikú mi gan lillahi rabbil alamin tọ́lọ́ ni ma lò fún àti ètò gbésí ayé wa náà tọ́lọ́ ọba láà ma lò fún ọlọ́wọ́ ajíkálò náà sọ́dá ọ̀nà táà fi sórí rí ayé àtàlẹ̀kẹ́ mọ̀ ní kọ́lọ́ ajíkálò ó di ọmọ ayá mẹ́nu islam ẹ̀rí làwọn afọ àgbègbè kalẹ̀ pé gbogbo twenty four hours mùsùlùmí wọ́n fi máa lò fẹ́sìn a ní option gbogbo twenty four hours wa kọ́lá lọ́ba ń jẹun ọlọ́run ti máa jẹun pé ọlọ́run bá fún mi lókun àtàláfíà láti ṣẹ̀sìn ni tó bá mú mi láti mọ̀ mi pé ọlọ́run bá mo fẹ́ kó fún mi lókun àtàláfíà láti máa ṣẹ̀sìn ni tó bá ń wáyé mà ìmọ̀ tí mo wáyé láti máa wá ọ̀nà láti máa jẹ àlàálẹ̀ ní ọjọ́ kan òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam jókòó pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ arákùnrin kan wá ń kánjú lọ kánjú lọ ẹni dáa ah, arákùnrin mọ̀sálámà arábìnrin ní sẹ́ẹ̀bí sí ń lọ tí wọ́n pè ń lọ parí ìjà ni òun wá fi ṣẹ̀bí ìlú à ó wà lójú ọ̀tọ̀ náà bá ní sẹ́ẹ̀bí sí ń lọ tí wọ́n pè lọ lé rẹ̀ nìkan lọ́wọ́ ni òun wọ́n fi ṣẹ̀bí ẹni tó ń lọ tó bá lọ wá ìdí àti mú fúnra rà fáwọn ẹbí rẹ ni ó wà lójú náà tọ́lọ́ ọ̀la àti ìwá ìdí àti ìmú lọ́nà àhàlárì fáwọn ẹbí rẹ gan tọ́lọ́ náà ló ń ṣe ó di wa lọ́fàá gbogbo gbèsè ayé mùsùlùmí tẹ́ bá wo kálmà la ilaha muhammadu rasulullah orúkọ twenty four hours wa náà la ilaha illallahu méjìlá ni muhammadu rasulullah araf méjìlá pápá méjìlá papọ̀ mọ́ méjìlá yóò fún wa ní kíni twenty four mẹ́rìnlélógún gbogbo 24 four hours mùsùlùmí yóò láti máa lọ ní hobbit kíni la ilaha illallahu muhammadu rasulullah lọ́fà tábà á ṣe òṣèlú kí mùsùlùmí dáadáa kọ́ wọlé kó lè bá rẹ́ àjìká gbágbá ẹ̀sẹ̀sìn kọ́kàn lè bá a balẹ̀ ọlọ́mọta àfọkànwá ọlọ́ọ̀bà òṣèlú tá a ti lọ yìí nípa primary science lọ adúpọ̀lọ́ ọlọ́ọ̀ba lẹ́gbẹ̀ẹ́ kìíní mùsùlùmí lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ kìíní mùsùlùmí lọ́wọ́ lẹ́lẹ́kẹ̀ẹ́ ẹgbẹ́ kẹta káwọn máa mú yẹn láwọn ẹ̀rọ ẹ̀kọ́ ògbúrò àwọn wọ̀nyẹn ó di yé wa kò sí mo ṣe jà tó kò sí mo ṣe ṣe tó mùsùlùmí wọ̀ ètò tó wá kú ní ìsìn náà ni pé ta ni wọ́n máa mú ní gbákejì ta ni wọ́n máa mú gbákejì kò sẹ́ni tí mùsùlùmí lẹ́yìn bàbá yẹn mú gbákejì nítorí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ́sì kálú ó dìjà fíkẹ́ pé gómìnà Abia State kí àwọn tó bá jẹ́ musaf ẹni tó bá jẹ́ tó dédé láàrin àwọn èèyàn yóò máa sọ dúdú náà ni wọ́n jẹ́ pé náà ni mọ́tòpá tó bá jẹ́ mùsùlùmí ní south mùsùlùmí náà wọn náà tó bí mùsùlùmí are the majority in the north mùsùlùmí ọ̀hún ló jẹ́ minority ní south mùsùlùmí minority la jẹ́ tàbá gbogbo south south south south east south west tàbá gbogbo ìpapọ̀ mùsùlùmí níbẹ̀ yẹn ajẹ́ minority tí ètò àwọn minority ní north kẹ́rì ààkì ana ní majority carry the vote ah, mathematics ni arithmetic simple arithmetic minority ní ní south ètò àwọn minority ní north minority plus minority is called minority ẹ̀yọ́ ní mathematics ẹ̀ má bínú o ẹ bá fi minority kú minority minority ní ẹ̀mọ̀ jẹ́ ó di yẹ wa ẹ̀yin náà sì ẹ̀sì fura tẹ́lẹ̀ fún minority ní north gbogbo wọn ṣe dàtúdà tó ní pdp wọn ṣe dàtúdà tó ní apc tẹ́lẹ̀ rí nínú àwọn minority north christian náà tó dúró gbogbo ẹgbà the president gbogbo wọn ṣe dàtúdà yẹn tẹ́lẹ̀ rí nínú àwọn christians north nígbà wọn minority tó dúró ní apc ní sọ́ńtọ̀ fún mi tó dúró pọ̀ àwọn náà fẹ́ jẹ́ president kò kò wọn wọn ti ẹ̀ dù ní wọn tó ń bá bẹ́ẹ̀ dù òun fẹ́ wé sí owó òun ti gbọ́ minority lòun inú pdp gan tí wọ́n pè ní tíátà wọn tàlẹ̀ rí nú wọn nú christian sódó ó di ẹyin kò sí so arithmetic ni ọ̀rọ̀ politics láti máa gbèsè romi ó di ọ̀nà tí àfi ní fẹ́ẹ̀lì ó di gbogbo àwọn exam tí yẹn máa ṣe kó o lè gba hundred percent tán alábi mathematics tó bá gbà tán ọgbà tán nù àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn ẹni tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ó bá ṣe english àbí arabic gangan ó lè gba ninety eight ó lè gba ninety seven ó lè gba ninety ọ̀hún oh, ní fún hundred plus hundred olórí hundred àmọ́ mathematics àà tó bá gba hundred wó fún hundred rẹ̀ so arithmetic ní tó à ń lẹ̀ yìí àtúpẹ̀lẹ̀ ọlọ́run bá lẹ́yìn náà gbọ́ pé gbogbo gbèsè ayé wa ẹ̀sìn ní ẹ̀ka dí o ẹ̀ mẹ́sàn lọ ọmọ ọmọ yàmi nìsí ọlọ́run sì ròyìn fún wa pé wal ladhina kafaru ba'duhum awliya ba'd àwọn kèfèrí nǹkan ni wọ́n máa parakùn láti bá islam jà in lam taf'alu tí a bá ti bẹ́ẹ̀ takunu fasadun fil ard bàjẹ́ ńlá ní ọmọ ìṣẹ̀lẹ̀ wọ fitina àti fitina à ń bẹ̀ wá gbogbo yorùbá pvc yín ẹ̀yin náà wọ àwọn social media yín ẹni tí o bá ní pvc wo ní kọ́ wọnú chọ́ọ̀tì tẹ̀ tó bá ti ní káàdì kí ni wọ́n plan fún wọ́n plan fún ìdìbò pé káwọn lè bá wọlé àwọn ìgbà pàwọn tó wa àmọ́ wọn parapọ̀ díẹ̀ tó ń bá jẹun èyí fara yín ká ó di eyín ẹ̀jẹ̀ ká múra ó ń kálukú lọ́ọ́ nípa pvc rẹ̀ bàbá ìyá ẹgbọ́ gbọ́ ọmọdé wá ti wọ seventeen years tó seventeen years lásìkò yìí ti bá ẹni ẹ̀sìn ẹ̀jù wọ eighteen years kí wọ́n sọ pé wọ́n jẹ̀ di eighteen years rárá wọ́n ti wọ seventeen years lọ́dún yìí by next year tàbí ìbòjì yóò ti wọ eighteen years ó bí ẹwà ajé kíwìrì kó ń kàkọ́ ọgbà pvc kájáde káwá dìbò fún mùsùlùmí ọmọ ẹ̀yà wa àwọn ará pọ̀ mùsùlùmí òde níyẹn nìkan jẹ́ mùsùlùmí òde níyẹn nìkan jẹ́ wọ̀láì mùsùlùmí níyẹn nìkan jẹ́ ó bí ẹwà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wí gan bí ìyàwó ẹ̀ bí òwúrẹ́ àgbà ń ni àbí kí ọ di lẹ́dà ó di kálu obi kí náà ọgbọ̀n báyìí ọlọ́kọ̀ bá ṣe ọlọ́kọ̀ àbá kí ní Islam ó lẹ́yìn táwọn ìgbà ìyàwó ẹ̀ pásítọ̀ ni àbí kí ló kù di èyí tó wa ta'ala ọmọ pbc ẹ̀sìn ni ó ẹ̀sìn ni ẹ̀sìn ni kul àṣeyọrí dáadáa náà kó wọlé tán àti mùsùlùmí nàìjíríà tẹ́sí mùsùlùmí nàìjíríà tọ́kàn bá rẹ̀ gbogbo wàhálà tá à ń rí kọ́nà bá kakó lẹ̀ kò wá sẹ́ńtà dùgbẹ́ fún torí pé ah, ìjíjà nǹkan ṣe àwọn tí wọ́n fẹ́ fà á tí wọ́n fẹ́ kókó wọ́n múra àmọ́ wallahu galibu ala amrihi walakinna akthara an-nasi la ya'lamun ọlọ́ọ̀ba náà náà ní máa borí lórí àlámàrí ẹ̀ kò lè ọ̀pọ̀lọpọ̀ ọmọ yìí ní òye ọlọ́ọ̀dẹ́ á àwọn tí ó yí ọlọ́ọ̀ba lẹ́yìn náà ìtàfẹ́ àmà ìpé ọlọ́run lẹ́ka dúpẹ́ fún nígbà tó lọ́n sọ fún wa pé inú Quran Quran sixteen sọ́tún Nahl ni ẹ̀ àyà fifty three ọlọ́run wa máa bí kún mi ní ni'matin famin Allah fa máa bí kún mi ní ni'matin ẹgbẹ́ ní ni'matin yẹn ọwá ní nàkírà nàkírà ni pé gbogbo tí bá ń jẹ́ dáadáa tó bá bá yín gbogbo bá ń jẹ́ tó bá dùn mọ́ yín tó bá bá yín famin Allah ẹ̀kọ́ ọlọ́run mu wa ẹ̀ àmọ́ bikum min ni'matin gbogbo tó bá bá yín níjàrá dáadáa faminalá ẹ má dàbí kárúnà tó rúpọ̀ gbórí òní àwọn afáàfin wa pé lásìkò alẹ́ Musa alayhi salatu wassalam kárúnà wà nú àwọn ẹrú ọlọ́run dáadáa tí máa sí náà bá lẹ́yìn Musa àti Harun kò fẹ́ ń sóbílẹ̀ máa ń pa àtàwọ́rá tó kárúnà máa tọ́jú máa ti máa sí dáadáa kárúnà bá bẹ̀ lọ́wọ́ ọba pé ọlọ́bùwọ́ musa bá ń bẹ̀ lọ́wọ́ ọba mínà ń bẹ̀ lọ́wọ́ ọba kọ́lọ́wọ́ fún mi lówó owó ló sẹ́sẹ́ sí owó ló sẹ́sẹ́ sí nígbà lówó máa sẹ́sí owó tẹ́lú mi níná tí ò sẹ̀sì máa tí wọ́n wọlé ẹgbẹ́ ògbóni táwọn agent ṣètọ́jú wá báyìí pé ńgbà tí ọlọ́run ti ní kọ́ dáa fún yín nìsí kẹ́kẹ́ dúró dáadáa o kẹ́kẹ́ dúró lásán o ọlọ́run tó ní kó dúró bá ẹ̀gúsí ní jẹ́bẹ̀ ló bá di pé góòdù lòun wá rí inú bàrá tiẹ̀ ó bá di olówó ńlá wọ́n ní pé kánú ẹ̀yọ zaka tí wọ́n dẹ̀ ní kọjọ́ tiwa twenty five percent ni tiwa two and a half percent ni zakata àwa lọ́kì two and a half percent ni zaka tiwa twenty five percent nígbà tó yẹ zaka kalẹ̀ bá di ah tí bá kólé fún Musa Musa náà di olówó nù torí ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ìfẹ́ kẹ́lómi ìdólówó fa òun ìfẹ́ kẹ́lómi ìdólówó àfẹ́ lọ́ tó lọ́wọ́ lẹ́gẹ́ mi rẹ̀ dáa àmọ́ olówó kọ́ wà nínú rẹ̀ kan kọ́ nígbà mi náà tó dolówó à ọ bẹ́ẹ̀ kó wọn sọ̀rọ̀ wà ń kún tàbá máa lè nìfà à ń tà muhabbabu wà káwọlù ka wà ń kún yóò tùbà wọ́n yí wọ nkúntàzà máàlì tó bá lówó lọ fa anta muhabbabu ó láwọn yóò nífẹ̀ẹ́ sí wọ́n káwọ́lù ka mọ̀kúbó tó bá sọ̀rọ̀ ni aláàjì ti sọ̀rọ̀ alákọ́lù kọ́lù aláàjì ni aláàjì sọ̀rọ̀ wọ́n káwọ́lù ka mọ̀kúbó ọ̀rọ̀ wọ́n amúrù kan bá pàṣẹ pé kó sì máa kírun ẹ̀ kó sì máa ṣe yókù lọ ara o kánú tó wá ń takò wáàzì tó wá ń takò wáàzì àwọn èèyàn wá gbogbo àwọn èèyàn wá ń pè pé ìwọ kárùnà wọ́pútàgì fíìmà àtàkọ́lọ́ òdára àkírà wọ́pútàgì ìtọ́lọ̀ ń fún owó tọ́lọ̀ ń fún ọ tọ́lọ̀ ń fún ọ fi wá lé ọ̀rọ̀ ọlọ́dì fún ọ láyé wá fi wá lé kàlùkìámà náà láàfin rọ gbogbo ẹmẹ́ bàjẹ́ lórí rẹ̀ wà hàsín kama ahsanallahu ilayk wọ́n máa ṣe dáadáa ìwọ kárùnà wọ bàbá ìwọ ìyá ìwọ arákùnrin ìwọ arábìnrin wọ́n máa ṣe dáadáa lórí rẹ̀ kama ahsanallahu ilayk bọ́lá inna Allaha ọlá ìjọba ìfẹ́sẹ̀ inna Allaha la yuhibbul mufsidin ọlọ́wọ́ nífẹ̀ẹ́ àwọn kìíní àwọn tí wọ́n múra wọ́n ní ṣe rí owó tí mo ní yìí agbọ́nifá láka ìwà pọ̀ yóò tún fọ́ gbórí báyìí pé ọgbọ́gbọ́ ọlọ́ọ̀bá sùhánà tẹ́gbẹ́ káàdùn ọba tó wà bímọ ẹgbẹ́ pọ̀ nìkan tó dùn ọba tó dùn ọba náà ti takò Musa ọba tẹ́kù bẹ̀rẹ̀ sí takò wáàzì bí wọn náà ṣe máa takò wáàzì súnà káàkiri àdúgbò yìí tọ́ ọba jáwọ́ mẹ́rin tọ́lọ́ba yọ sí ọ ọmọ ìyàgbé ara ni kí lọ́kọ́ ọlọ́ọ̀bá mi ọlọ́mọdé àtọ́ ara mọ́jà ayàgbé ara ó rí ẹmẹ́ takótọ́ ọlọ́wọ́ bá ó jẹ́sà ọ̀rọ̀ mi gan ó ń bú wọn ti èlè sí tòun òun ní takú òun tí wọ́n ń bẹ̀rẹ̀ ọba kọ́lọ́wọ́ ojú òun lè sí àkọ́kọ́ máa takótọ́ ọlọ́wọ́ bá kárùnà bẹ̀rẹ̀ sí takótọ́ ọlọ́wọ́ bá tálùmù tó bá ń ṣe wáàzí wá ní kó pọ́nmọ́ bẹ̀rẹ̀ àwọn musa fi wá bínú sí pé ọlọ́run bá bá mi fi àjẹ́ ọlọ́run tó bá wù ẹ̀ kó yí kó ṣẹlẹ̀ sí musa ni ọlọ́run yí kílẹ̀ gbé mi àti gbogbo àti dúkìá rẹ̀ bí lọ́sẹ̀ gbé musa kárúnà rò ilẹ̀ ń gbé mi báyìí ń pariwo musa musa musa àwọn afọ́nù tẹ oyin lọ́pọ̀ pàtàkì àpò ọlọ́run ọlọ́run bá dàpadà àwọn musa ní pé musa tó ní ibi ó di onye lè lo inú rúrun inú rúrun ní ọmọ hàn lẹ́mà àbórí fífọ́ námúrúzù tó hàn nábì Ibrahim lẹ́mà námúrúzù ọba tó hàn tó hàn nábì Ibrahim lẹ́mà kí lọ́lọ́ nípa ẹ̀fọn ẹ̀fọn ní ìyẹn kan tí nígbà tí ẹ̀fọn yẹn wọnú mú rẹ̀ tí bẹ̀rẹ̀ si dún tí bẹ̀rẹ̀ sí dún dún fakun fakun wọn ò rí sọ fún àwọn

bí a fún oníjọba namuruzu namuruzu fa ó rúùlù ayé láti mẹ́rin mẹ́ṣẹ́kẹ́ ilẹ̀ magrib àwọn mẹ́rin làwọn tó rúùlù ayé mùsùlùmí méjì kèfèrí méjì mùsùlùmí méjì yẹ zukalnein olú gbogbo ayé bẹ́ẹ̀ ni anabi suleiman olú gbogbo ayé bẹ́ẹ̀ ni namuruzu àwọn kèfèrí nù ó di èmi ọgbà mi ọgbà mi aláìkẹ́ ayé aláìkẹ́ nínú àwọn kèfèrí hù ní àwọn kèfèrí kí lọ́kàn nígbà ló kèfèrí ó di ẹwà àwọn ẹ̀yà mìíràn Islam Námúrúzù wá ní ọlọ́run wá sọ fún ẹ̀fọn pé jẹ́ ń fún ẹ ní ìjọba Námúrúzù ìjọba rẹ̀ gbogbo bó ti rúgbọ kí ó kọ́ máa jọba gbogbo ayé hùn àmọ́kò fi ẹ̀yẹ́ rẹ̀ lẹ̀ ó ní ara ah, ọlọ́run ìyẹ́ mi kan tó lọ yìí ọ̀tẹ́ mi lọ́rùn kí bá ń dá padà ju kí gbogbo ayé lọ. àwọn sọ pé law kana ad-dunya ya'dil inda Allahi janaha al الله أو كما قال الرسول ربي لو كان الله يعدل عند الله شد جناء البعودة توايت اللي هي باتو يفني يفن يكن يفني ọlọ́wọ́ bá ti fún kẹfẹ́ lórí ẹ̀fọn ìyá rẹ̀ ń tẹ́ lọ́rùn gbogbo ayé lọ wọ́n tó àfẹ́ mọ̀rẹ́ lọ́nà bàtọ́ lọ́n ṣe fún tó gbogbo ẹ̀ ọ̀n sọ̀rọ̀ ó ṣe sọ ọ̀n gbọ́rọ̀ ọ̀n jẹun ọ̀n rí jẹ ọ̀n tọ̀ ọ̀n rí tọ̀ tọ̀ à ọ̀pọ̀lọpọ̀ ọlọ́wọ́ bá fẹ́gbàsẹ̀ orígbẹ̀sẹ̀ ti àwọn ọmọ alánú rẹ̀ kò láyé àdípẹ́lọ́ ọlọ́ọ̀bá ẹjẹ́ a mórí sọ́lọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá ń fẹ́ ká mórí sóhun àwọn orí yẹn àti àmàyé rẹ̀ tán àmàyé rẹ̀ tán ọlọ́ni wà in ta'udu ni'matallahi la tuhsuha sọ́tún nahal náà ni sura kẹrìndínlógún aya 18 ọlọ́ni wà in ta'udu ni'matallahi tẹ́bàdìgẹ́ máa káwọ́rí ọlọ́ọ̀bá látún sún ẹ̀rìká kan ebí ìjọba mọ̀ lẹ́rìká àìmọye ìtẹ́ ẹ̀tẹ́ ẹ̀mà àìmọye orí orí tọ́lọ̀ sí fún alábi mẹ́ta ìjọba jẹ́ ní tó ronú àwọn oní tẹkinọ́lọ́jì àwọn alágbára ayé ebí wọ́n sọ pé àwa ni kòrónà pàdù àwọn pàdù pẹ̀lú mọ̀ sí wọ́n sọ pé àwa dúdú ni kòrónà pàdù àwọn gan ni kòrónà hàn mímọ̀ àwa dúdú dáàmà ìyá ti mọ́ wa láà kòrónà gan kò fẹ́ràn yà ó wọra yẹn dúdú báyìí ilé ah, ìyà ní jẹ́ ó ní bàná lúwẹ̀ lọ́nu ó ní wa ọlọ́mọ fi àjẹwà látàrí kíyàmù ẹ máa yàbí ní Islam ẹ̀dí a mórí sọ́nà ọba ẹ̀dí a mórí sọ́nà ọba àwọn orí tọ́lọ́n ṣe fún wa pọ̀ èyí tó pọ̀ nínú àwọn orí tá a má ọlọ́run sọ́nà sọ́tò Luqman sọ́tò Luqman aya 20 ọlọ́run ní alam tara ẹ̀yin náà orí ni ẹ̀yin náà orí pé ẹ̀kẹ́ mórí sọ́nà mi anna Allah sakhara lakum ma fi samawati wal ard ọlọ́run ọba ló rọ̀ fún yín àwọn orin sẹ́mà tilẹ̀ òjò nírọ̀ orí ọlọ́run la ilaha illallah òjò nírọ̀ orí ọlọ́run ọba ni ìwọ náà wo mi yẹn bó ti pure pure water tẹ́ ẹ ń ṣe compare pẹ̀lú omi òjò omi òjò ló pure jù ó ní eyín ọlọ́run ní fi samawati ma fi olọ́rọ̀ fún yí gbogbo tó wà ní sẹ́màtì gbogbo tó wà ní sẹ́màtì lọ́lọ́ lọ́rọ̀ fún wa nítorí fún ọlọ́rọ̀ tẹ gbogbo nǹkan pa gbogbo nǹkan oòrùn òṣùpá ilẹ̀ ń sú ilẹ̀ ń má nítorí tí wa ní tó wá sí àwọn wa ọrọ̀ ju orí rẹ̀ sí wa orí àwọn orin mi tí a torí pọ́ ọ̀rọ̀ jàrá àwọn orin jẹ́ tọ́nà sí wọ́n ẹwọ gbogbo e- àwọn ètò tọ́nà sí fún nínú kún wa tàbá jẹun tàbí gbogbo ètò tí ó padà ètí ẹ̀jẹ̀ ọjọ́ tẹ́jẹ̀ èyí tó jẹ tara ọjọ́ tara èyí tí ọjọ́ tá gbà nígbẹ̀sẹ̀ èyí tá tọ̀ nítọ̀ tàbí sí gbogbo àwọn orin ẹ̀ fún wa ọlọ́run ọlọ́run bá ní ọlọ́run má ká àánú ẹ̀kọ́ lára wa ọlọ́run ẹ̀yin náà ni sọ́jọ́ Lukman nìyẹn aya 20 ọlọ́run bá sọ pé kí ni alam tara ẹni orí ni anàláà ọlọ́lọ́rọ̀ fún gbogbo máa fi tó wà ní sọ́mà wọ́n náà ronú sí já mú ẹ̀zẹ́mpù ẹ̀yọ̀ kàbí méjì oòrùn tí yọ yìí yọ yọ láàárọ̀ yọ wọ̀ lọ́sàn ta ní ṣe láǹfààní àǹfààní wọ ni wọ́n mi ní ẹ̀ ń ṣe fóòrùn àǹfààní wò là ń ṣe fóòrùn àmọ́ tó bá súnmọ́ àwọn scientist àwọn tí wọ́n máa ń pa ìmọ̀ ìjìnlẹ̀ tó bá ń sọ àǹfààní tí oòrùn ṣe fọ́mọ ènìyàn fún wa ó ju pé àtàtọ̀ lọ pé oòrùn lé kí àtọ̀ wa gbẹ eléyìí dùgbà ọ̀rọ̀ àgbẹ̀ àtà gbẹ tó bá dàdé nílé ó lè gbẹ àmọ́ orí tẹ́lẹ̀ sọ́pọ̀ oòrùn ọlọ́run kan lóye ilẹ̀ tó ń sú ọlọ́run lọ́rọ̀ fún wa alam naj'al lakum arda mihada wal jibala awtada wa khalaqnakum azwaja dá àwọn ọ̀bọ ẹni ìyàwó wa sọ pé o ní bímọ àfikọ́ kó súnmọ́ bọ̀ nítorí wọn bínú sọ fọ́ etí fún ọ̀daràn ọwọ́ àdọ́mọ ènìyàn bí ní àǹfíṣkù máa zùwọ́ àjà ọlọ́wọ́ àti tọ́lọ́wọ́ rẹ o bá mọ̀rí àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n àwọn àwọn tí wọ́n kó tí wọ́n dá alẹ́ àwọn ọmọ ẹ̀yà wa àbákọ́ ní wàá múra sétò náà kó da ọmọ ọlọ́mọ alẹ̀ oṣù kẹta ló fẹ́ pé yìí ọlọ́wọ́ bá kó fẹ́ àná nìkan wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu ọmọ ya wa ní islam à ń bẹ̀ wà ń tó tọ́nà ọba àwa tí à ń sèrànà lọ́wọ́ fún iṣẹ́ ètò yìí ká mọ́ gbàgbé láti máa bá ètò yẹn lọ fún wa láti pé màmá wa màmá bánáwa ó fún wa ten thousand tí máa fún wa lẹ́yìn náà búrọ̀ àkàfi fourteen thousand wọ́n fẹ́ abdul ọkàn kan fífi kọ́ rẹ̀ abdul ó fún wa fourteen thousand olómọdé àtàwọlẹ̀ sàrẹ̀ jaiz bank náà ni báńkì wa umar bin khattab islamiyya la account name account number 0569821 account wa number rẹ̀ 0569821 account number 0569821 account name umar bin khattab islamiyya jaiz bank náà ni báńkì wa àwọn tó bá ní béèrè àbí mọ́nà ó lè fún wa lórí 08023583078 ẹgbẹ́ bẹ́ fún wa ní mọ́nà àbí tó bá bẹ́ béèrè béèrè ó lè béèrè lórí 08023583078 lẹ́ẹ̀kan sí kó lè bàjẹ́ wítìr ẹgbẹ́ ní mọ́nà fún wa àbí béèrè ó lè béèrè lórí three 583078 ọlọ́run sọ alẹ́ sàárì gbogbo àtàṣe ìrànlọ́wọ́ náà gbogbo àtàṣe ìsìnkáwà náà rí ti a ṣe ọlọ́run kalẹ́sì fún wa wassalamu alaikum warahmatullahi wabarakatuh سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت نستغفرك lókè tó sì tó fún mi ọlọ́run lókè tó sì tó fún mi ìròyìn pé aláwọ̀ kì í tún pẹ̀lú mìíràn ọlọ́run lókè tó sì tó lẹ́yìn ọlọ́run ẹyẹkẹ pẹ̀lú mìíràn lẹ́yìn ọlọ́run ọba tó mọ̀ yín tó mọ̀ yín ọwọ́ rẹ̀ láṣẹ wà ó ìbọ̀wọ̀n ló lè gbọ́ ṣòro tí yóò di pẹ̀tẹ́lẹ̀ o èyíkí pẹ̀lú mìíràn lẹ́yìn ọlọ́run ayé bá wa tójú bọ̀ lé ìyá wa ẹkùn máa tójú bọ̀ lé bàbá wa hmm. nígbàkigbà tí ṣòro bá dé ẹ̀yẹ tẹ̀sẹ̀ lè bọ̀ o nígbàkigbà tí nira bá dé ẹ̀yẹ lọ́dọ̀ yẹ̀mí wò ìbálù fa akàn tàbá láwo. gbọ́ ta ló lè tú ta ló lè dè ó àfọ́ ọlọ́run. ta ló lè ṣí ta ló lè tì í àkóòlùwà ojoojúmọ́ la ó ń sọ pé ìrẹ́ lòlù kìí pé ó ojoojúmọ́ la ó ń sọ pé ìrẹ́ lòlù gbà láò ìwà hmm. lóde ara àmì tẹ̀sí tún ṣe bọ́. lókè tó sì tó fún mi ọlọ́lọ́run lókè tó sì tó fún mi mi ò ní pé aláwọ̀ kì í tún pẹ̀lú mi rà ọlọ́lọ́run lókè tó sì tó fún mi dákun máa ṣogun tajà máa lọ túbá hmm. dákun máa ṣogun awérò máa lọ jáwọ̀ hmm. èyí tó wọ́n sílẹ̀ ní èyí tó so kọ́lé hmm. èyí tó dé ní tírà ní èyí tó so kọ́rùn lakuma ṣogun awero o ma kò dá rárá. Ah. ya rahmanu wa ṣàánú fún wa ya razaku wa pèsè fún wa ìwọ nìkan ló lè ṣe kò tún ṣẹlòmíràn o hmm. lakun bá wa gbọ́ ṣe.